الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إما أنقل إليك أن سافعني وعلم رمضان أنني الصوم الصيام ìkẹta fi dá oṣù Ramadan àmàlà wípé nínú oṣù yìí ọkẹnuró láti ìgbà tá alifájàre bá ti yọ tó ràn fi wọ jìnnà sí jíjẹ mímu pásíkóra ró jìnnà sí ìbálòpọ̀ pẹ̀lú àníyàn pàǹsí bẹ́ẹ̀ láti fi jọ́sìn fún Allah ìjọ́sìn ńlá nínú àwọn ìjọ́sìn ńláńlá nínú rẹ̀ ní ọ̀ṣùyàmù wa ó sì máa ń ṣètò fún yà tó bá ti lọ́la gbẹ̀ngàn ọ̀ṣùyàmù yà ọ̀rọ̀ èmi ní ìjọ jẹ èmi ní ìjọ mu gba ìpè mi lórí ẹ̀ kó sí lọ́mọ àlùjẹ́nà olùwà sì máa gba ìpè rẹ̀ torí ẹ̀ a ò gbọ́dọ̀ jọ jásí pé tó bá yẹ lóṣù Ramadan. àwọn òtún ní soso yá mùkàmáláyé wa eléyìí ọ̀dà tó bírò oṣù táwa nínú rẹ̀ nísìn tí soso ṣàwáàlì ànábì wa sallallahu ó ṣe wá lójú kòkòrò ká soso yá mọ́jọ́ mẹ́fà nínú oṣù ṣàwáàlì yìí tó di pé yọ wá sópin gẹ́lẹ́ gẹ́gẹ́ bí o ti ṣe ṣe àmúmára lórí sùyàmù Ramadan gbìyànjú lórí pé eléyìí náà kò bọ́mọ lọ́wọ́ ọjọ́ mẹ́fà péré ni nàbì sallallahu alaihi wasallam ọlẹ́ni tó bá ṣe yóò ní ẹ̀san ike gbogbo ọdún yìí ló ti ṣe sùyàmù léèyàn bá ti ṣe kò sí nǹkan tó burú ó jẹ́ ike ìgbà tí alifájàrí tó yọ ló tó dà níyà wọn dàbí sèyàmù Ramadan kàti gbọ́dọ̀ dà níyà kátó sùn tá a bá sì dà níyà kátó sùn ká dà níyà látòrò rárá eléyìí kì í sọ̀ràn yẹn àlè dà níyà láàárọ̀ ó sátìrì pípà tá dà níyà oòrùn ò tí yẹ tàrí tóòrùn ọba tí yẹ tàrí kò lè dà níyà ẹsùn máa ń pé àwọn ọjọ́ mẹ́fà yìí kò sígbà tá a fi sí tá a fi sí ìṣe dandan wọn náà ní ká tó wọn léra wọn ní tẹ̀lé ń tẹ̀lé bó bá ṣe rọ ọlọ́run ni ló lè ṣe ọjọ́ mẹ́fà wọn má dùn ó sì má lè eléyìí pàtàkì abẹ́ Allah azza ó ṣe ní rọrùn fún gbogbo wa àwọn ẹni tó ti kọ́ ń bẹ lẹ́nu kí wọ́n ń ṣe olùwà tóbi kan kẹsẹ̀ já ní rọrùn àwọn ẹni táwọn náà ṣe lánìí ẹ̀kọ́ àwọn ó ṣe olùwà ẹlẹ́dàá kọ́ mọ́ já wọn tàmá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.